الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نقطع في wọ́n fẹ́ wá sàlàyé fún wa nísìnyí nípa asẹ́ríkà ìjọba owó pọ̀ ìjọba ẹsẹ̀ pọ̀ kí ni títẹ̀rí àsọ nípa rẹ̀ sọ́tọ̀ ni àbí kọ̀tọ̀ tọ́ba sì tọ́ àwọn mẹ́jẹ̀mú wo làwọn mẹ́jẹ̀mú tó dé wọn wọlé abẹ́sẹ̀ fi ṣẹ́rí kẹ́tìdé abidjan wọn ní ìjọdasẹ́pọ̀ ní iṣẹ́ tó ti pé àjọ faransé tó ti ń tó burú bẹ́ẹ̀ ọ̀tọ̀ lábẹ́ òṣèré à. kájọdasẹ́pọ̀ níṣẹ́ tó ṣe é pé àjọ fi ara dé kódà náà tó ṣe ní ṣẹ́rí kẹ́tù bẹ́ẹ̀lì àbùdá láti dájọ́ pọ̀ níṣẹ́ tó ṣe pé àjọ fara dé wọ́n ní kò sí tó burú bẹ́ẹ̀. ìjọba ṣe pọ̀ ní iṣẹ́ tó ṣe pé àfarasẹ́ ni òun náà ni kí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn iṣẹ́ fẹ́ jọba fẹ́ yìí pọ̀ ó yọ̀ǹda sẹ́ni tí wọ́n jọba fẹ́ pọ̀ ìpè ọmọ báfẹ́sì tọ́wọ́ bá ti rí fẹ́ máa bá tó nínú ọ̀pọ̀ lẹ́nu ẹ̀ tí mo bá rí i ní ìgbà bá ń sòrò wọn náà bá mi lẹ́nu ẹ̀. eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà. ìdíje lẹ́yìn ti fi tọ́ onáà ní hadithi zuhra ọmọ Ma'bad. wọ́n ní arákùnrin yìí bàbá bàbá rẹ̀ máa mú jáde lọ síbi tí máa rà àti síbi máa tajà. arákùnrin yìí máa wá ra oúnjẹ nígbà tó bá ra oúnjẹ tí ọfẹ lọ tà Ibn Umar àti Ibn Zubayr radiyallahu anhu wọn máa ṣe alábàápàdé rẹ̀ lọ́nà àwọn méjèèjì ọmọ wa sọ fún mi pé ẹ̀ṣirìkìnà tí a máa ṣòwò yìí bàbá láyé. ẹdara sọmọ nínú òwò yìí ọmọ sọ bẹ́ẹ̀. òun náà yóò ti gbà fún wọn bẹ́ẹ̀ wọn ní wọn sọ bí asúrẹ́sì náà yá jọ dara pọ mọ́ nínú òwò yìí nà àríwá فإن النبي صلى الله عليه وسلم n bá rọ̀ بالبركة orúkọ àlọ́ ìsọ̀rọ̀ máa ń sọ́nà ti ṣàdúrà fún ọ. ètè ọjọ́ ni tí alùbáríkọ máa fẹ́ pẹ̀lú rẹ̀. wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé ìyá rẹ̀ arákùnrin johnson ní zuhra ọmọ amáadẹ́s. wọ́n ní ìyá rẹ̀ ọmọ ẹgbẹ́ zainab ọmọ akọ̀mẹ́yì. ọgbẹ́ zuhra yìí ọgbẹ́ lọ sọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run. صلى الله عليه وسلم أو وأن يا رسول الله يوجد شاء الله بايعه أجيكي أما وإليك وقع سلين لها على الإسلام نريدون الإسلام فقال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم فهو فضيل أما دين الليل rọpọ́ọ̀tì wọn nílò rọpẹ́ fi hàn ní. ọ̀nàṣà àwọn ṣẹ́hu anájú wa fọwọ́ pa lórí wàjẹ́ ẹ̀ẹ́dẹ́hu bìlbàrọ̀jà anájú wa sàdúrà pé wọ́n lọ àlùbáràkà. ọmọ kí n gbà tí wọn náà bá sàdúrà fún yàn pé wọ́n lọ àlùbáràkà wọ́n ti sànàbì. láti rí gémù rẹ dùn lòdì sàdúrà yẹn ọkàn wa máa ro dáadáa pé insha Allah àti àyàn gbà báwo wá ní bẹ́ẹ̀ wá jọ̀gá wa ànábì sallallahu alaihi wasallam ó sì rú àdúrà báyìí ẹni tó sori rẹ rú àdúrà báyìí láti máa ànábì sallallahu alaihi wasallam oníjà sori rẹ wọ́n ní títọrọ sí ìyá tọrọ àbí títàdúrà dára ní sàdúrà fún pé lálùbáràkà ìyẹn ni pé wà á lálùbáríkà nínú dúkìá rẹ wà á lálùbáríkà nínú gbogbo òṣèṣì rẹ wà á sì lálùbáríkà nínú gbogbo òṣèṣì rẹ. torí ẹ̀ náà sọ pé àgbọ̀ àmà báyìí ti sọ̀rọ̀ lọ́wọ́ àìsílẹ̀ ọ̀sàdúrà mọ́. torí ẹ̀ à ń fẹ́ ọgbà ọláyè kájọ máa kájọ máa dò kájọ dòrò pọ̀. olóòtú gbà fún wa àtijọ́ dà pọ̀ nù. èdè tó máa ti pé èdè mi bá ti dáwọ́lé àjọ ń ṣe mi ètò iná bá dáwọ́lé àjọ ń ṣe mi. ìgbà míì ó máa ń jọra fún mi tó dúró múra jù lórí lójijì kìí ṣe abala kan nínú rẹ̀ lójijì rẹ̀ ó máa ń jẹ lórí yóò sì gbé ránṣẹ́ sílé àtòun àtàwọn ẹni tí wọ́n ní kọ́ sọ kó jẹ́ káwọn ọmọ bá dòwò káwọn ọjọ́ máa dòwò káwọn ọjọ́ máa sòwò papọ̀ wọ́n wá jọ pín. ǹjẹ́ sẹ́ríkẹ́tì làdùjẹ́ ẹni ìbára ẹni ti pọ̀ ìgbà àjọ dòwò pọ̀ tọ́ atọ́jú àbí ọ̀tọ́bí ọlọ́tọ̀ ọlọ́tọ̀ àwọn olùmọ̀ẹ́nu wọn sì kò lórí pọ́tọ́ tá a bá wò wò a rí i pé ẹnu wọn kò lórí pọ́tọ́ ìtura ẹ̀jẹ̀ fún àwọn ẹ̀yà ká díẹ̀ díẹ̀ wà nínú àwọn àdájọ́ tọrọ máa. ǹjẹ́ tí aláṣẹ wa jọ sọ pé àjọ dà pọ̀? àjọ máa bá iṣẹ́ yìí lọ. ṣé ó ti di síláàsì kí ká máa bá a lọ bẹ́ẹ̀ àbí ń bẹ lábẹ́ pé ẹni bá fẹ́ nu wa ó lè yọ ọ́ pèsè má. gbàgbé bá jẹ dá partnership company sílẹ̀ ẹjọ́ ń ṣe ẹ̀yà sẹ́kírì kìlẹ̀ àlẹ́ ẹjọ́ ń ṣe ni kí iṣẹ́ sẹ́nìkan bá ti rí gbàgbọ́ bá ni iṣẹ́ kanlékanlé là ń ṣe kí sẹ́sẹ́nì kan bá ti gbà àjọ gbà ni iṣẹ́ télọ̀ ni kí sẹ́sẹ́nì kan bá ti gbà àjọ gbà ni. ṣé ó ti wá fi tú láti bá gbọ́dọ̀ jọ máa bá a lọ àbí tèmi bá rí kíkọ̀ wọ̀ fún mi náà kò pé mi ó lè yí ẹsẹ̀ pé mi ò ṣe máa a àbùrọ̀jọ máa ṣiṣẹ́. èyí tó gba súnmọ́ jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́ni wípé tẹ́ ẹ bá ti jọ dàpọ̀ ó ti di kíláàsì ẹ̀ lè túká ẹnìkan ò lè sọ pé mo yọ ọsẹ kò pé mi ó ti di kíláàsì. gẹ́gẹ́ bí àwọn nǹkan yòókù nínú ìṣẹ̀ríà náà ti ṣe rí pé tá a bá ti jọ dàpọ̀ ó náà kíláàsì àbájá ni. tọ́ akọ́kàn nínú àwọn olùmọ̀ ọ̀rọ̀ kejì àwọn oníkèsè kíláàsì òní di dandan ó lè yàtọ̀ abá tó dàpọ̀ àmọ́ ìta àkàfẹ́ nípa lásán àti dàpọ̀ ó lè yàtọ̀ abá bẹ̀rẹ̀ sí ní ṣe níṣẹ́ táǹkì ń ṣèwà ọ̀gbà náà ló tó di kíláàsì. agbáka nínú àwọn olùmọ̀ ń sọ pé lóyún ló fún lágbára ìwádìí alákọ̀ọ́kọ́ yẹn ìgbà náà sọ pé kíláàsì ni ìtumọ̀ rẹ̀ ní pé nígbà tá a bá ti lọ dà pọ̀ ẹnìkan ọ̀pọ̀lọ̀ pé ìsinmi ọ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ní kejì kíláàsì òun túmọ̀ sí wípé ẹnìkan nu wọn ní dáhùn fún tó bá dàbí òkú tó bá ṣẹlẹ̀ ṣáájú kó tó di fún wọn dàpọ̀ ẹgbẹ́ tí ẹ bá tó dàpọ̀ inú ètò òtítù láti pé tí ẹ bá ba nǹkan ní nǹkan jẹ́ ẹ dàpọ̀. tí a bá wá fẹ́ jọ dòwò pọ̀ àmúkàtà nǹkan mẹ́ta lábẹ́ òfin ṣẹ̀ríà owó tá a fẹ́ jọ dàpọ̀ yín kó tó bá tọ́lọ̀ alákọ̀ọ́kọ́ àlàáfíà àwọn èèyàn méjì àbíjú bẹ́ẹ̀ lọ tí wọ́n fẹ́ gbọ́dọ̀ wò pọ̀ á rí wọn á mọ̀ wọn á rí wọn á mọ̀ wọn. èèyàn lè sọ ike mi àti kọ̀ǹpútà lájọ́ dòwò pọ̀ kọ̀ǹpútà báwo. nítorí pé láyé ìsìn gbogbo àwọn kẹtẹkẹtẹ ọ̀pọ̀ ó lè ní kọ̀ǹpútà ní pátínà òun nínú business however gbogbo èrè náà bá ti jẹjẹ àwọn ọ̀dọ́ máa pín ẹ́ kékeré ni wọ́n àtàpàtì ẹjọ́ máa pín kíni ọgbọ́dọ̀ jẹ́ pé ẹni tí ẹjọ́ dòwò pọ̀ yọdún yẹn bí tiẹ̀ ẹni tí ẹjọ́ dòwò pọ̀ kò ní jẹ́ rọ́bọ́tì rọ́bà tí wọ́n kó íńjìnì sí ń fún sísàkì rẹ̀ wá ń ṣe bí ọ̀rà eléyìí nǹkan là ń wí ẹ̀yìn ìyẹn gidi tọ́ eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ àwọn èèyàn yìí tí wọ́n wá jọ dòwò pọ̀ ọ̀kọ̀ọ̀kan nínú àwọn méjèèjì ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé ọtọ́ ọtọ́ sírú rẹ̀ láti fa ẹnìkan kalẹ̀ kó sojú òun. àwọn tí wọ́n jọ dòwò pọ̀ ọgbọ́dọ̀ jẹ́ pé ọtọ́ sírú rẹ̀ láti fa ẹnìkan kalẹ̀ kó lọ sojú òun. ó sì sọ sírú rẹ̀ náà láti já sojú lọ́lọ́mí ìjọba tó náà kalẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tí ò lè ṣàtúntò pẹ́lú mi ọ̀tọ́ kájọ dòwò pọ̀ pẹ̀lú rẹ o ẹni tí kò sì lè fàyẹ̀ kalẹ̀ fún pé kí wọ́n ṣàtúntò pọ̀ fún ọ̀dà lóò ọ̀tọ́ kájọ dòwò pọ̀ pẹ̀lú ẹ̀ lórí ẹ̀ káyọ̀kẹ́ ẹni tẹ́ fẹ́ jọ dòwò pọ̀ nísìnyí báyìí ẹrú mi ọ̀hálẹ̀ jọ̀dá bísíǹsì pọ̀ òtún rẹ̀ ní bá da bísíǹsì pọ̀ torí kí ẹrú. kò lè dówó ní àti òun àti tó ní nǹkan àní lọ́jọ́ tó lówó rẹ̀ ọwọ́ á ní ìwọ àti ẹrú ẹrú ẹnìkan lọ́jọ́ tó lọ́jọ́ pọ̀ ọkàn rẹ̀ jẹ. bákan náà ẹrú yìí kásì ẹ̀sí ọ̀gá rẹ̀ ọyọ̀ ọ̀gá fún kọ́ ara rà ó ti sàn. mẹ́rin ọ̀gbọ́dọ̀ bá dòwò pọ̀. bákan náà ẹni tí wọ́n ti fi òfin ṣe nínáwó rẹ̀ nítorí pé pẹ̀lú ọgbọ̀ ọ̀mọ̀wọ́ náà wọ́n ti wá fòfin ṣe nínáwó rẹ̀ pé kọ́dà búrẹ́dì hundred naira ọ̀gbọ́dọ̀ rà láìgbà yọ̀ǹda bí ẹni tí ń fowó rárá fúra tí ń fowó sí rárá fúra lórí àpèjúwe ẹnjọ́ lọ́wọ́ tó sọ́dọ̀ yóò kọ́ pọ̀ ọwọ́ àtọ́kù ẹ̀rọ ní sábà ń ta wọn ní one thousand tó ọ̀dọ́ yóò kọ́ pọ̀ lọ́wọ́ tó wojú rẹ̀ pé a ah, ó lè lọ sí lọ́rí bàbá onímọ̀ tó dàbó òpó ní lélẹ́yìn ó one thousand ni àbí ọ̀ọ́mọ one thousand àpò márùn ẹ ẹ fẹ́ sọ fún mi náà ó lọ́wọ́ máa jẹ nítorí máa jẹ sílé <laughs> yẹn má lẹ́lẹ́yìn òpó nínú torí rẹ̀ bá ti wá pọ̀ nínú ìṣesí rẹ̀ wọ́n máa fòfin dorú wọn ẹ̀yin tẹ́ dára lé rẹ̀ bí ọmọ bí ìyàwó ẹ̀yin náà lọ́fẹ̀jọ́ rẹ̀ sùn lọ́dọ̀ adájọ́ pé bàbá wa ponú ọkọ̀ ọwọ́ ọ̀gbọ́n àbẹ́rẹ́ màá bẹ́ẹ̀ ti sọ ọ̀gẹ́rùn kémi kó lókì ní o ó dàbí ìgbà tí bàbá máa ń hmm, wọ́n máa ń sowó kúmọ̀kúmọ̀ wọ́n á kékeré ní kúmọ̀kúmọ̀ ó dàbí ìgbà tí ọkọ̀ wa ó lè fowó síbi tó yẹ níbo wọn máa dà sí. Hmm. nígbà tí adájọ́ náà bá gbọ́ ẹjọ́ gan pọ̀pọ̀ one thousand one rárá àwọn nìkan tó kojú. tọ́ ìgbẹ́ ilé yẹn wọ́n fòfin dé nínú rẹ̀ àwọn alọ́ba lọ́wọ́ pété ẹ nítorí pé òun ò lówó kan tó lè dá pàṣẹ fún kò lè dá pàṣẹ lórí owó kankan láì àti ẹni tó wọ́n tuntun sáyé pé wèrè lọ́lọ́ bá dé òpọ̀ wọ́n á ní after all it is it is still not an human being èèyàn náà dàkí ní ọkùnrin méjì náà ṣùgbọ́n wèrè ni. ìrántí ọlọ́mọ ọmọ kólóró dé òpọ̀ bàbá rẹ̀ kó wá dogun owó tó pọ̀ ẹ̀kọ́ ọmọdé yẹn àtẹ́ńdá àpèlópọ̀ ní ìsáfù kan náà wọ́n tún. torí pé ọmọdé náà ọgbọ́dọ̀ ńlá ní owó rẹ̀ àti pẹ̀lú ìyọ̀ǹda irú àwọn ènìyàn àlè bá wọn da owó pọ̀ èyí túmọ̀ sí pé ọkùnrin àti obìnrin wọn lè jọ dòwò pọ̀ bí ọkọ àti ìyàwó nì wọn lè jọ máa ṣe business kò sí tó burú mẹ́. ẹ̀gbọ́n àtàbúrò bàbá àtọmọ ìyá àtọmọ rẹ̀ mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí ọ̀rẹ́ sọ̀rọ̀ iye kan sí iye kan alábàágbé sọ́lábàágbé ará àta sára àta ẹni jọ dòwò pọ̀. lópin ìgbà tí ọba ti jẹ́ pé ẹni tẹ́ fẹ́ gbọ́dọ̀ wò pọ́n ọ̀nbẹ ní ẹni tí wọ́n ti je wọ́n náà láì gbàyọ̀dà. eléyìí pè nípa gbọ́dọ̀ tó wó ná láì gbàyọ̀ǹda. eléyìí won na orígun àkọ́kọ́ ẹlẹ́gẹ̀ẹ́jì gbọ́dọ̀ sọ̀rọ̀ won الصيغة maa عن الإذن lerii ti أو ما يقوم sí pé oníkálukú ti yọ̀ǹda fẹ́ni kejì rẹ̀ kọ́mọ bá fẹ́ lọ ní gbogbo ìgbà tí iṣẹ́ bá ti yọjú ọ yọ̀ǹda fẹ́ni kejì rẹ̀ kí máa bá fẹ́ lọ gbàǹjọ ṣe náà. ọ̀rọ̀ tí ó tọ́ka sí pé èmi yọ̀ǹda fún ọ wọn náà sọ pé wọn náà yọ̀ǹda fún mi. ó tó tẹ báyìí fún ìṣọ́rọ̀tìnà àwọn méjèèjì ti jọ dà pọ̀ tọ́ba ẹ̀kọ́ tọ́ka sí níjọ dá owó pọ̀ nínú ìṣesí yín láwùjọ yín. ajọ́dọ̀ owó pọ̀ yìí tó bá ti jọ́dọ̀ owó pọ̀ ajọ́dọ̀ apọ̀ tẹ̀lé yìí tó bá ṣe oyíyé ní máa sá yín tó ká má ti ní ajọ́ dá owó pọ̀ náà. bákan náà wọn ò sí ẹjọ́ sọ̀rọ̀ ẹnìkan kánú wọn sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n jọ dá owó wọn pọ̀ tí káwọn fi máa bá bísíǹsì lọ. owó lásán tó nínú sẹ́ríkẹ́tì làbdán jíjọ dàpọ̀ tá a fara sí. àjọ̀dá owó kan àyìnbó tó jọ ṣiṣẹ́ lórí rẹ̀. àjọ̀dá owó kan wọ́n mú wà ní mú wá à ń sì jọ ń lo ìkó à ń lọ rajà à ń sì jọ ń jókòó sí ọjà yẹn ní ṣọ́ọ̀bù àjọ ń tà ní. ṣèǹkó yìí nìkan ló péjì nínú àjọ̀dá pọ̀. ìṣèkẹ́ ní ṣiṣẹ́ nìkan fọ́ lẹ́rán wọ́n mú one million wá ọlọ́run mú one million wá òun lọ rajà wá lẹ́kọ̀ọ́ ẹnì kejì gbọ́nà Abakaliki lọ àbónítà ẹsì rọjà dé wọ́n ń já ètò ọlọ́ra wọ́n ń já ètò náà lọ́ra kálukú ń tijọ́ jókòó sí ṣọ́ọ̀bù ẹ̀jọ̀ ń bá bísíǹsì lọ àbí wọ́n jókòó sí bíráǹtì kan wọ́n jókòó sí bíráǹtì míì àdìyẹ́ndọ̀ ti dé ẹ̀jọ̀ gba owó yẹn pọ̀ ẹ̀sì ròyìn tẹ́ pa ẹ̀sì ròyìn tọ́jú rì tòtẹ́ bá tún ti jọ ṣe bẹ́ẹ̀ láì sọ̀rọ̀ ó tún ti tó láti mọ̀ ẹgbẹ́ ti jọ da òwò pọ̀ àjọ ti òwò pọ̀ kókó yàtọ̀ sí àjọ pòpọ̀ àjọ tà pọ̀ ó yàtọ̀ sí àjọ pòpọ̀ àbí ó yàtọ̀ èmi náà yìí sí náà àjọ pòpọ̀ ẹ̀ ọ́ dàbí dàbí wàhálà ń bọ̀ nù èyí ká àjọ dà pọ̀ dà pọ̀ ọ̀dẹ kẹ́ni kò tí ì sí wàhálà àmọ́ àjọ púpọ̀ ó túbọ̀ sí pé nǹkan bẹ́ẹ̀ dàrú tó o ti sọ pé àjọ àjọ pé òwò pọ̀ àbí ká pé àjọ pa àjọ papọ̀ tó nígbà tó wá sọ sọ pé àjọ pa òwò pọ̀ ààyàn wọ́n wá já ọwọ́ àti ó òbí kíkó rẹ̀ lédè Yorùbá àwọn bòmíì tí o tó dúró tó standard ní sọ́jọ́ àjọ pàwọ́ àjọ pa òwò pọ̀. wọ́n wá mú àyàn ọjà kó kékeré gbogbo náà nu àwọn alifábẹ́ẹ̀tì fáwọ̀ ni wọ́n sọ pé àjọ pòwò pọ̀. tọ́lá yé òtútù wàhálà àjọ pòwò pọ̀ òtútù wàhálà àmì tí ọ̀rọ̀ ayé tọ́fẹ́ já sí àjọ pòpọ̀ wàhálà nù. gbogbo gbólóhùn tó lè má mú ìtumọ̀ tá à ń tó jáde tó lè tútù mọ̀ ní tó bí wọ́n ti wàhálà nígbẹ̀yìn ànígbà kan lò. bẹ́ẹ̀ la ti sọ pé irú àwọn gbólóyìn gbólóyìn tó ní ṣe pẹ̀lú irú bísíǹsì ọ̀nbẹ nínú àwọn gbólóyìn tó ṣe rí à tí ò sí láti wá ká lóde lárúbáwá ń bẹ̀ ṣùgbọ́n tó pín èdè lárúbáwá lọ́la lórí èdè míì nínú a bá sọ lóde lárúbáwá pé ìṣẹ̀rẹ̀kìnà ó ti tó ó ti tó láti mọ̀ ní pé ẹ̀jọ́ ń ṣe partnership làwọn jẹ ánìsì náà lè pa àjọ dá owó pọ̀ àjọ rà àjọ ń tà ní. tọ ẹlẹ́kẹta alimahali nígbà tí ẹjọ́ dà pọ̀ ẹ dà pọ̀ lórí òfurufú tí ilé ń tẹ́ ẹjọ́ dà pọ̀ gan àròwó àtìtẹ́ ẹjọ́ dá owó yín ń fi ṣe business á sì rí sẹ́tẹ̀ ń jọ fi ń ṣe. wọ́n mú wá òun náà mú wá ẹtí ìjọ ń ṣiṣẹ́ eléyìí náà gbọ́dọ̀ wà mbẹ̀. kòtò kí wọ́n mú wá kí wọ́n máa ṣiṣẹ́ kòtò kí wọ́n máa ṣiṣẹ́ kí wọ́n mú torí pé ti gbèrú eléyìí lè wáyé lọ́dọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ ó sì rọrùn wáyé púpọ̀ lọ́dọ̀ àwọn oníkàràkátà ọ̀nà tí ó wáyé lọ́dọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ onáníṣẹ́ ọjọ́ pọ́sẹ́ gbàtẹ́ wá jọ fírì ẹ wá jọ dáwó irinṣẹ́ wọ́n nípìn nínú irinṣẹ́ ẹlẹ́jọ́ máa ti ṣiṣẹ́ ni ẹ sì máa ń ké iṣẹ́ ọwọ́ tẹ̀ ń kọ́ fẹ́ǹsì yẹn iṣẹ́ àfara ṣe ni ẹ wá rí iṣẹ́ pásítọ̀ bíríkìlẹ́yà ẹjọ́ dáwó ra kíní sẹ́fì yọ búlọ́ọ̀kù ni ẹ̀yọ búlọ́ọ̀kù ta ni wọ́n sanwó mọ́ọ̀lù fún ẹ̀yọ́ méjèèjì náà ẹjọ́ ń yọ búlọ́ọ̀kù ni ẹjọ́ ń gbé ẹjọ́ ń yọ ọ́ nígbà tá a sanwó àwọn sìmẹ́ǹtì tẹ yọ fún yín àbúlọ́ọ̀kù tẹ yọ fún yín ta ni wọ́n san fún ẹ̀yin méjèèjì náà. ẹjọ́ malé irinṣẹ́ yín lẹ́yìn po sìmẹ́ǹtì mẹ́tẹ̀ irinṣẹ́ yín lẹ́yìn ṣọ́ọ̀kì búlọ́ọ̀kù wọ́n ń gbé búlọ́ọ̀kù wọ́n náà ń gbé búlọ́ọ̀kù àdìrẹ́tọ̀ dìde tẹ́ bá ṣiṣẹ́ tẹ́ gbowó tẹ́ bá gbowó ńkọ́ ẹjọ́ mi ni ọ̀rọ̀ ọ̀hún láàrin àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ bẹ́ẹ̀ làwọn ti lọ ẹlẹ́dálẹ́sẹ́ lẹ́sẹ̀jọ gba ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ sì jọ ra àwọn máṣíìnì ìrántọ́ síbẹ̀ lórí fìdífìdífì tí gbogbo yóò ti jọ gun máṣíìnì kẹ́ máa bá ṣẹ́ lọ títẹ́ bá ti dé gbàtẹ́ bá gbowó sẹ́ ẹ̀gbọ́n ṣiṣẹ́ náà àsìkò tó ń rán bùbá ìwà rán sókòtò àsìkò tí òun ṣe ń kó sẹ́sí agbádá lára wọ́n sì ran agbádá sùn ẹ̀ńjọ́ ṣiṣẹ́ ni. bẹ́ẹ̀ náà ni àwọn tó ń ṣe bàtà ẹ lè jọ dòwò pọ́n dípò kó kó jábélé èèyàn méjì mẹ́ta ẹ lè jọ gba ṣọ́ọ̀bù kan kí ẹ jọ sanwó ẹ̀. àwọn ẹ̀rọ oríṣiríṣi àwọn nǹkan irin iṣẹ́ tẹ́ fẹ́ lò tẹ́jọ dáwó rà tẹ́lá jọ dáwó rà kí gbogbo yín kẹ́ wàá máa jọ ṣiṣẹ́ yẹn lájọṣepọ̀ ẹ ti jọ da owó pọ̀ ẹ tún jọ da iṣẹ́ pọ̀ àsìkò tánìkan tó ń ṣe okùn bàtà ẹnìkan yóò sì máa yóò sì máa ṣètò ìbàlẹ̀ rẹ̀ ẹnìkan sì máa ṣètò bá ṣe lóòkè má ìsàlẹ̀ ẹ wo ọdún nínú iṣẹ́ tí wọ́n rí ṣe yàtọ̀ sí kọ́lọ́sì yẹn kan ní dáadé ẹ wá dúró lọ́síwájú tó lè bá wọn yàtọ̀ sí kọ́lọ́sì yẹn kan ní dáadé wọ́n láti rí i pé àǹfààní tó wà nínú kájọ dàpọ̀ ọ̀pọ̀ ju àǹfààní ká máa dá sí lọ ó tilẹ̀ jẹ́ pé kò sáǹfààní kan ibi tí ó máa dá rìn àwọn àìsàn náà tún máa bẹ pẹ̀lú ẹ̀ àìsàn akájọ dàpọ̀ wà gbọ́dọ̀ àbígbà tó ti ká àǹfààní rẹ̀ pọ̀ ju àìsàn rẹ̀ lọ. pẹ̀lú àti wọn nìkan lọ ń dáṣẹ̀ rẹ ṣe bọ́ọ̀ bá rí fẹ́ wọn náà nìkan lọ́mọ bá rẹ dárò. àwọn tó wá sẹ́yìn méjì mẹ́ta ni ẹ̀ máa pa àlọ́ fúnra yín. ibi ọlọ́run títí ṣe máa ṣe tó wù nù ọlọ́dún ìní àríṣẹ́ lónìí insha Allah yóò lè àríṣẹ́ lọ́la insha Allah insha Allah káàdùn tó sì ní gbégbá mi jẹ́ lọ́lé. lẹ́yìn náà ọlọ́run músẹ́ kan wá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta kálukú orí ìgbàmú lọ́lé yàtọ̀ sí pẹ́ẹ́lẹ́ pé wọ́n nìkan ni òòrí jẹ́ ọkàn jù lọ́lé ni kéèyàn fi máa tara lábàájì àwọn àǹfààní wà nínú kí ẹjọ́ tó wò pọ̀ bẹ́ẹ̀ náà nì àwọn tí ń ta àgùntàn tí ń ti ewúrẹ́ àwọn náà lè jọ da bísíǹsì pọ̀ lọ́jọ́ ike dípò wọn kó da délé kálukú ló ní sọ́ọ̀bù tiẹ̀ kálukú ló níbi tí ń sọ́ra tiẹ̀ má ètí máa jẹ́ fún ọ fún oyún síra wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà láì níbi lọ́dọ̀ ni wọ́n ń bọ̀ ẹ lọ ẹ ẹ lọ ajá tiwọn. wọ́n fi di ń wọn wọ́n ń gbanú síra wọn ẹ̀yin márùn-ún ẹ̀jọ̀ da bísíǹsì yẹn pọ̀ kí wọ́n á yín kọ́ lọ́ba àwọn wọ́n gbọ́ adúlọ̀ ẹran tẹ́sù tí gbogbo ọmọ ẹ̀jẹ̀ òkọ̀ kan náà ẹ wá gbọ́ adúlọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ máa pe olùbárà wọ́n mú agbábẹ́ àwọn kókó jáde lè ní jẹ́ wọ́n mú fifty wá eléyìí mú fifty wá eléyìí mú fifty wá ó two fifty thousand àbí èyí kódà èèyàn ní dúró níbi ìrúkọ òtòsí láti lọ rẹran nígbà tí a ti ní wípé bí ṣe ń lọ Sókótó ní ọmọ lọ Kánò kódà ó ti dé nìjẹ́ tí ọmọ kó àwọn ẹran ìwọlé lóríṣiríṣi wọ́n ti wọ́n lọ ilé là ẹnìkan ti lọ dàmásàrà ní nìjẹ́ tọ́ ẹnìkan ti lọ wòdí ní kánò nígbà bá kó gbogbo ẹ̀jọ́ tán ẹnìkan lọ sí pàlùbáńkà ti bísínẹ́sì ẹ lọ́jọ́ rà á ẹ̀yin náà lẹ́jọ́ ń tà gbogbo yín náà lẹ́jọ́ dáwé eléyìí báyìí wọ́n jọ ń pè ní ṣẹ́ríkà ṣẹ́ríkà tó lọ abdán tó lè wáyé báyìí bẹ́ẹ̀ náà ni gbogbo tí èèyàn máa ń tà tí èèyàn máa ń rà kò sí ìfẹ́ lè ṣe tájọ dàpọ̀. ṣùgbọ́n o ìsìnkú ọkọ̀ fún kálí ó ní mi ìfẹ́ wàhálà ọ̀fẹ́ nínú oru partnership eléyìí wọn náà bẹ̀rẹ̀ fún pàmbẹ́. èyí pé wọ́n sọ pé ẹ̀sọ́ bá ti gbó mọ́ wàhálà ẹ̀dẹ́ ńlọ́wọ́ àmọ́ mo lè ṣe wàhálà nínú ìṣẹ̀lẹ̀ yìí fọ́ wọn náà rọ owó kalẹ̀ ó sì tún ṣiṣẹ́ nínú sharikatul abdan jíjọ dòwò pọ̀ ètò oníṣe pẹ̀lú ká fowó lẹ̀ ká tún fara sí. tọ́ àwọn sẹ́ríkà póríṣiríṣi jíjọ dàpọ̀ póríṣiríṣi àfọwọ́nisí wa sọ̀rọ̀ oríṣi mẹ́ta péré fún wa ni. àní sẹ́ríkà tó lọ abdan àtúní sẹ́ríkẹ́tù lòwòjú àní sẹ́ríkẹ́tù lẹ́yìnán àtúní alqirab ìtànkè ní almudaraba tó gbogbo eléyìí lọ́wọ́ àmì nínú fẹ́kẹ̀lì islam bọ́lí tìmẹ́ta péré làfáfẹ́ sẹ́lá ìfún wa bíi. sẹ́rí sẹ́tù lójú yìí báyìí àgọ́ ọ̀sàlàyé rẹ̀ ń tura yìí tẹ̀ ṣùgbọ́n wà òun náà ni kí olówó wọ́n bá aláìní kọ́ba dòwò pọ̀ lọ́nà tó ṣe yí pé ẹ̀kọ́ nìyẹn wọ́n mọ̀ lọ kọjá rẹ̀ sọ́dọ̀ ọ́ olówó pípa máa bó ń ta òun ní dọ́jà rẹ̀ ta jíjọta pọ̀nù ó kó lọ sọ́dọ̀ bàbá olówó pípa máa bọ̀ ta ibi tó bá tà á látàjèrè apá kan nínú èrè tó bá jẹ ní kó fún ọ apá kan nínú èrè tó bá jẹ lórí ẹrù rẹ̀ ní kó fún ọ eléyìí tọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríà kájọ dòwò pọ̀ lọ́nà tí abiyì olówó yóò fi máa gbọ́jà tà ẹni lásán aláìní tẹ́ni lásán tí èmi wọn á sọ pé ẹni tó mi fẹ́ òdìgbòtò ẹ bá tà rè tẹ́ ẹ mú mú bẹ́ẹ̀ tẹ́ ẹ fẹ́ fún mi lórí ta tọ́wà lórí ẹ̀ pọ̀tọ́ nínú òfin ṣẹ̀ríà nítorí nǹkan méjì. alábọ̀kọ́ ẹni tó wọn fẹ́ gbọ́bọ̀ ọ̀tá ni ó sì ti háyà rẹ̀ ọ̀háyà ẹni tó ọ̀bọ̀ ọ̀tajà ni tó bá ń ta ọ owó fẹ́ rẹ nínú èrè tá a bá jẹ eléyìí òṣìṣọ́ nínú ṣẹ̀ríà nítorí kó sì di àpẹ̀dẹ́yìn ní tìrẹ̀ ó ti di kọ́ńtíráàtì méjì nínú kọ́ńtrákì rẹ̀. ọ̀dọ́ gbọ́dọ̀ ta kọ́ńtrákì pọ̀ gbà lọ́mọ ọ̀dọ́ sì ti wọ̀lú. wọn náà nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́lẹ̀ àn bẹ̀yà àtẹ́yìn fi bẹ̀yà. àlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà ti kọ̀ fún wa láti ta ọjà ní títà ẹyọkan yọ padà já sí títà oríṣi méjì. wọ́n fẹ́ kọ́ ọjà tó ń fẹ́ kọ́ bọ̀ ọ̀tà ó ti pẹ́ka. ó ti di pàǹtà mo sì gbọ́ ọlọ́mọ ọ̀dọ̀ pọ̀tọ́. tọ́ nǹkan kejì tí òfin òun náà ẹni tí ó rajà lójú ọ wà ń bẹ̀. ìrẹ́ ní tó rajà yẹn ìṣe lọ́wọ́ àrà lọ́dọ̀ àbíyí olówó yẹn nítorí pé lérò wípé olówó àbíyí olóyin nǹkan tí ń tà. Abi tọ́jú lówó èrò aláìní èrò ẹ̀ńtọ́fẹ́ rajà òní pé ọjà yẹn torí pé tẹ́ ẹ bá lọ ọjà yín náà wúra yín wò tẹ́ bá fẹ́ rajà kan ọjà tó wà ń bẹ gbà wọnú ilé ìtajà tó ó ṣe ẹdín yẹn wọ bẹ̀ tóró ti kú jù ẹ̀sùn mélòó láàmì ìjọba fẹ́ràn yẹn sọ wọ́n lọ mú wá ni. àti sọ́ọ̀bù tó lè lọ sọ́ọ̀tù tó lè lọ sósì owó ìtọ́ba fẹ́ owó owó ìtọ́ba fẹ́ ọ̀pátì ìtọ́ba fẹ́ lóòmù èyí lóòmù ìwọ̀n ètò pẹ̀lú ẹ̀yìn nígbà provision store kan kò kò ju rondo lọ wọ́n sọ pé gbogbo ẹ̀rú ra ń rí ẹ̀rá ni ẹ̀ máa jílẹ̀ fẹ́ rà wọ́n lè máa wá abidjan kó rọ́ọ̀bù sí gbogbo ẹ̀wọ̀n òfin lọ́tọ̀ yẹn rù mélòó náà ni. oṣù tó sọ̀bù kan ní súpàtọ̀ tẹ́gbẹ́ láti bì ó sì fẹ́ rin ìrìn kìlómítà kan nínú súpàtọ̀ ni. bẹ́ẹ̀ ò rí rẹ̀ tẹ́gbẹ́ wọn á wọ̀ sí wọn ó rí gbọ́dọ̀ da àwòdà wọn náà fún táwọn kan yìí sì wà láyé. bẹ́ẹ̀ a bẹ para rẹ̀ lọ́kàn jẹ́ díẹ̀ tí ò lówó. sọba bá lọ rú bẹ́ẹ̀ bàmídẹ́ ló ń gbé wálé. àwọn ah mo rí búrẹ́dì kan lónìí láàrin àwọn búrẹ́dì tó ọrụ mélòó ṣe ẹ owó mi owó owó owó mi rọ́. <laughs> kó tó ilẹ̀ yẹn táwọn èèyàn rọ́ wọ́ bẹ́ẹ̀ ẹni tó ti rọ́ wọ́ bẹ́ẹ̀ wọ́n pé ah, ẹ̀dá náà lọ fojú ló ń jẹjẹ táà rówó rà láti ẹ̀rí ti ń bẹ láyé àìbáàmà ọlọ́mọba bọ̀ àṣírí táàmùtáàmù fowó rà. àwọn èèyàn máa fẹ́ láti lọ rajà níbi tí olówó ti ń tajà yàtọ̀ síbi tí olóòtú ti ń tajà torí ìgbàgbọ́ tí wọ́n ní wípé gbogbo tó lówó bá ń tà lọ sí adọ́ba yàtọ̀ sí ti tálákà bá ń tà wọ́n mọ̀ pé fóònù ọ̀bá rí ẹ̀dọ́ta lẹ́lẹ́sìn ra tó ti pẹ́ ń gbá tó ó sì lè jẹ́ pé tiẹ̀ náà pẹ́ ń gbá pẹ́ńpẹ́tẹ́ lówó ló ti pẹ́ ń gbá torí ẹ̀ nígbà tí mẹ̀kúnnù akọ́jà fún olówó bá ta sẹ́nu káwọn èèyàn rà ní rírà ìpolówó ló ní ọjà òtùmọ̀ ìkẹ́ni tó ní kọ́ aláìní tí wọ́n fẹ́ rajà rú wọn ni tí wọ́n lérò kọjá àwọn ìdá tẹ̀bílì tuntun wọ̀ bẹ́ẹ̀.

nítorí àwọn abúlé ti jábọ́ jábọ́ lọ́wọ́ fún tó fi sínú ọ̀rá ni kò tán ọmọ. àti wọn lọ sí supamákẹ́ẹ̀tì tí wọ́n ti ń fọwọ́ sí gbé sínú ọ̀rá. àbẹ́ yẹn mọ̀ tó bẹ́ẹ̀ máa ń ṣe sípà sọ ọwọ́ sí lóṣù náà gbé inú ọ̀rá tó ọ̀rọ̀ pé yá ẹ̀ ṣe ẹ̀. tọ́lá lójú rẹ̀ wọ́n ti máa fọwọ́ sí gbé rẹ̀ pé káwọn ọ̀là ti ti ṣe. àmì torí ẹ̀ ńgbà tí aláìní bá wá gbọ́dọ̀ wa pé polówó ọmọ abóǹta polówó ọmọ ọmọ abala kámẹ́rì rẹ̀ tẹ̀sílẹ́sì ti wọ̀bẹ̀. rárá níra polówó lónìí láì mọ̀ yìí pé aláìní lónìí. èyí táwọn ń sàlàyé rẹ̀ lọ oníjọ́rí kẹtùlù àbẹ̀dẹ̀ sábà tọ́nu síra tájọ da owó pọ̀ lọ́nà tó yẹ pé àwọn méjèèjì náà lájọ kówó jọ àwọn méjèèjì náà là ń ṣiṣẹ́ ṣiṣẹ́ rẹ̀ là ń ṣiṣẹ́ fífò. májẹ̀mú tí irú dídà pọ̀ bẹ́ẹ̀ tí ó fi tọ́ ìdá àmìlẹ̀ fi mawdi'in wahid lọ́sùn ìgbà táwọn méjèèjì bá ń ṣiṣẹ́ láyè kan náà èlé pé wọ́n wà níbi kan ẹnìkejì wà mọ́ mi ìbìkan náà lẹ́sìn jọ máa ṣiṣẹ́ o. ibẹ̀ ẹlẹ́jọ́ dúró pọ̀ ní ẹ̀sìn tó jọ da sẹ́fọ̀ tọ́ ojú kan náà lẹ́sìn máa ṣiṣẹ́. kọ̀bá àjẹ́ pé irun kẹ́kẹ́ náà lẹ́jọ́ ń ṣe kọ̀bá àjẹ́ tí ọ̀tọ̀ọ̀tọ̀ bí ká pé ẹ̀yin méjèèjì jọ ṣiṣẹ́ bricklayer abẹ́yìn méjèèjì jọ ṣiṣẹ́ carpenter. àbíkọ́jọ́ ike ọ̀fẹ́ ṣiṣẹ́ bricklayer kejì ṣiṣẹ́ carpenter ẹ̀ ṣiṣẹ́ dòwò pọ̀ kọ́ńpìnì nì kò burú àtikọ́jọ́ ike ẹnìkan òun ọmọ agbọ́ òwú ẹnìkejì ọmọ ọ̀hún kò burú ẹnìkan ọmọ aránsọ ẹnìkejì ọmọ ẹ̀sìn jákàtì lọ́hún kò burú ẹnìkan ọmọ alọ́gì ẹnìkan oṣù máa tẹ̀ kò burú ẹnìkan ń pòkọ́tà ẹnìkejì ń sọ ọ̀lẹ̀ ń sọ ọ̀lẹ̀ kò burú gbàtẹ́ àwọn nǹkan ọ̀hún wọ́n máa bára wọn rìn ní wọ́n yé yàrá wọn láti wọ́n jọra wọn wọ́n ti kẹ́kọ̀ọ́ náà ṣùgbọ́n wọ́n lè ti fẹ́ mú kọ́ láìpọ̀ lẹ́sìn wọ́n làwọn lè ṣe jẹ́nẹ́rálì àwọn èèyàn ọ̀fẹ́ jẹ kẹ̀kẹ́ pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ wọ́n kọ́ máa tọ̀ lásán. tọ bákan náà ẹni tó ṣe é pé òun gbọ́n òwú ni olóhùn àwọn ò ní fi hún òfì wọ́n máa bá àgbàdo alẹ̀ kí láǹfààní tẹ̀lé ìjọba ẹnìkan ń ta aluminium ẹnìkan sì bá wọn ṣe sílé ìgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n wọ́n lè jọ dòwò pọ̀ owó wọn wọn fi jọ dá eléyìí lẹ̀ eléyìí ó sì máa lọ ṣiṣẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lópin ìgbà tó wá kó ti kan náà lẹ́sẹ̀ ti tẹ́ẹ́ kí èsì pé jìnnàjìnnà. gẹ́gẹ́ bí àwọn tí ń lọ méjì àbí káwọn tó tẹ́sí mọ́ra àwọn gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tá a mú wá yẹn kò sí tó burú mẹ́rin. pẹ̀lú yìí òbí tọ́lá kọ̀tọ́ ipa àlejò dá owó pọ̀ lọ́nà tó jẹ́ pé àjọṣowó pọ̀ àtúntọ̀dá sẹ́pọ̀ ìtọ́ adájọ́ ń ṣe olójórí sí kan náà ó sì lè jẹ́ oríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ olójórí sí kan náà ó sì lè jẹ́ oríṣi ọ̀tọ̀ọ̀tọ̀. àtìmọ̀ tó bá jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ ọ̀nà nípa ọ̀dọ̀ máa ṣiṣẹ́ lójú kan náà májẹ̀mọ́ alẹ́kẹ̀jì kí iṣẹ́ tó ń gbọ́n ṣe kọjẹ́ oríṣi kan náà tí ọ̀bá sì jẹ́ oríṣi kan náà kọjá iṣẹ́ tó ti kí wọ́n súnmọ́ ara wọn lórí àwọn àkójú ìta mú wa. májẹ̀mọ́ kẹta àyẹ̀tẹ̀sẹ̀ àwọn àti làámẹ́lì ọ̀hún kọ́ ọ̀rọ̀ bá ọ̀rẹ́ ó ṣe déédéé ara wọn sẹ́nìkan pọ̀ ju sẹ́nìkan lọ. àbí tó bá ti ẹ̀jẹ̀ tí sẹ́nìkan pọ̀ ju sẹ́nìkan lọ tó fi pọ̀ jù lọ kò ti gbé ń tó báyìí lọ. àwọn tó bá ti ẹnìkan ìjẹ́ tó ń ṣe ìlọ́po méjì ètè ẹnìkejì ń ṣe ni eléyìí ọ̀tọ̀ o. àyàfi tó bá jẹ́ pé bíṣẹ́ rẹ̀ ti ṣe pọ̀ ju tẹ́lẹ̀ yìí lọ lòun ó mú èrè tí ó pọ̀ ju tiẹ̀ lọ ẹ̀ torí ká lómi kò ní ṣiṣẹ́ tó nǹkan kan pàtó bá kankan pín rè lọ́sọ̀ tó nǹkan kan náà lájọ mú òṣùpá bẹ́ẹ̀ ni náà tó lè bọ̀ ń sọ bàtà tí ọ̀bọ̀ sọ ọmọ gan yín torí wàá sọmọlẹ́jọ́ dòwò pọ̀ torí di eléyìí eléyìí jẹ́ báwọn. tọ́ba sọ pé a jọ pin ni òtún bẹ́ẹ̀ òtún bẹ́ẹ̀ báyìí kó olùkọ́ jọ pin ni ìwọ sì ní ṣiṣẹ́ tó tiẹ̀ ẹ̀jọ̀ dòwó dòwó pọ̀ rárá o ọ̀rọ̀ pàjọ fún méjì kò lè ṣẹlẹ̀ ìyànjẹ́ ẹnu Islam ò sì fara mọ́. ẹlẹ́kẹ̀rin nínú mẹ́tẹ̀ẹ̀mú àyẹ̀kú náà kọ́ dorí ẹsẹ̀ àrùn tẹ́lẹ̀ tó ń ta àgbà lérò pẹ̀lú pẹ̀lú títa owó òwòrí pọ̀ òun náà ní kí a ara wa lọ́wọ́ ni a ara wa lọ́wọ́ kálíbà nílọsíwájú tí ó pọ̀ sí sáà bá ní tó bá sàn bá ń ni ní ìṣe yẹn ṣe alápatà tí wọ́n máa ta ọ̀dá ara rẹ̀ lọ́jà bẹ́yà bẹ́yà lọ́wọ́ máa rà ju ìrù màálù mẹ́ta lọ lójúmọ́ tó tó tò torí káńtà rẹ̀ ìrù màálù mẹ́ta nínú bùkátà ti tọ́ wà láyé yìí tẹ̀yìn márùn-ún àpéjọ bẹ́ẹ̀ wọ́n lówó ìrù màálù mẹ́ta ẹnìkan lówó tó sọ pé ìta méjì ló máa ń rà lójoojúmọ́ ẹnìkan sì lówó tó sọ apá ló máa rà ẹnìkan lówó ká máa ròyìn màálù jọ ẹ wá jọ sọ pé àà ah, ah, ẹjọ́ àná bá a ti jẹ́ márùn-ún ìgbà ẹjọ́ àmà ìdíkù ra màálù ẹ̀yọ̀ kan kájọ máa sòwò ní papọ̀ ẹ wò nílò síwájú oṣù bá wọn nílò tuntun ó túmọ̀ sí pé ẹ jẹ́ àníyàn àwọn ẹni tí bá ń ṣerú eléyìí ọ̀jọ̀ yìí pé àwọn fẹ́ ran ara wọn lọ́wọ́ ni. ṣùgbọ́n o àgọ́dọ̀ wá dòwò pọ̀ lórí ní kálukọ́ lọ́mọ ṣe tiẹ̀ tààrà o nítorí tá a bá ṣe bẹ́ẹ̀ ààyè àti yẹrẹ ẹni ṣe tó hàn níbẹ̀ pẹ̀lú alájọ dòwò pọ̀ wọ́n máa lọ ta tiẹ̀ ń sàlẹ̀ jẹ́nẹ́rà wọ́n máa ta tiẹ̀ lóko alápàtà wọ́n máa ta tiẹ̀ lárada wọ́n tiẹ̀ ìsàlẹ̀ sọ̀hún. ẹ̀ka ìyẹn jẹ́ wa bẹ́ẹ̀ ó ti máa pa owó kan pa owó kan máa kó pamọ́ sí ṣòkòtò balẹ̀ ó ti kó sí ṣòkòtò tó tẹ̀lé ó ti kó sí ṣòkòtò tẹ̀lé ó ti wá kó ṣòkòtò tòkè ó ti kó tiẹ̀ sí. bẹ́ẹ̀ lọ fa sí ṣòkòtò òkè ní òmù jáde. torí káyé àti yẹn rẹ àti ojú kan náà lẹ́sìn ṣe. ẹlẹ́karùn-ún tọ́jú pé ẹni tẹ́tẹ́ máa lò ẹ̀yin lẹ́dáwó rà àbẹ̀ẹ́dáwó bá a ẹ̀dáwó yá àǹfààní rẹ̀ ẹ̀bọ̀n ọ̀jọ́ nìkan ló kó kalẹ̀ nìkan lọ́lọ́ kó tó bẹ̀ kalẹ̀ ló pọ̀ bẹ̀ rẹ́lí kalẹ̀ ló kó gbogbo ẹ̀ kalẹ̀ ẹ̀yẹ tá a máa ti dẹ́sù ẹ má dààmú torí kankan náà jọ ni wá kò àgbọ̀rọ̀ wọlé irọ́ lásán ni kankan náà jọ ni yín tó bá dọ̀rọ̀ business kò ní tùmọ̀ ní ìṣẹ̀yà ẹ̀yin náà ti mọ̀ pé kò ní tùmọ̀ torí tó bá dàrú kan pé wọn náà ó ti wọ́n pé kankan náà kí ni àbúrò torí ẹ̀sẹ̀ rí àti fagilé láti filẹ̀ káyọ̀ tó kọ bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ káwọn àjọ dáwọ́ra só bẹ́ẹ̀ ètò ọba nílé tiẹ̀ sí ilé èyí tẹ́jọ́ máa lò ọbẹ̀ rẹ ní tẹ́jọ́ máa lò ámà tẹ́jọ́ máa lò plọ́mù ọ̀dà sẹ́nìkan nínú wọn lè sanwó ìgbésọ̀ ìná máa sanwó yíyá irinṣẹ́ ìlú lọ́dọ̀ rẹ ìdajì ìdajì owó tó yẹ ká san fún yíyá lò lọ́jọ́ kan ìná máa san fún ọgbà tó yẹ ká jọ máa lò ní. ìjọjọ gbàjù ni pé ẹ̀ẹ́dọ̀ rà á ní àti kẹ́ ẹ̀jọ lọ háyà rẹ̀. nítorí gáàsà ńgbọ̀n bá yá nísìn olùsọ́gbọ́n máa sanwó ìdajì yíyá ojúmọ́ fún ọ wàrà àti wọn ló lójú mi lọ lónìí ẹgbẹ́ wa lọ ṣẹlẹ̀ àdúgbò wọn náà sọ pé ṣé ìdajì ló ti lé lónìí báyìí táwọn kọ́wọ́ rẹ ni kí ni lónìí láti gbà ti bẹ̀rẹ̀ ala òṣèré kí bá sí wàhálà oríṣi àkọ́kọ́ nínú jíjọ dàpọ̀ náà làgbé ní sẹ́ríkẹ́tù abidjan àjọ dàpọ̀ lórí pé owó jọ pawápọ̀ iṣẹ́ sì tún jọ pawápọ̀ owó pawápọ̀ iṣẹ́ pawápọ̀. àìsísọ sẹ́ríkẹ́tù lòwòjú òun náà ni kí aláìní ọjà da òwò pọ̀ pẹ̀lú olówó lọ́nà tí olówó tó fi máa bá ọjà aláìníta látàjèrè ṣùgbọ́n abala tó lówó bá fẹ́ juwọ́ rẹ̀ lẹ́nu èrè ni wọ́n máa fún aláìní àìsàn tó lẹ́yìn ọ̀sán nítorí pé ìyànjẹ wà bẹ̀ ìyànjẹ wà bẹ̀ fẹ́ni tí máa ń rajà torí èrè tiẹ̀ ni pé olówó yẹn lọ́jà. nítorí kí ẹni lówó àwọn èèyàn máa fẹ́ rajà lọ́dọ̀ rẹ̀ lérò wípé tiẹ̀ ní ọ̀dà jù tiẹ̀ ní ọ̀dà jù pé ó rówó sòwò ó lè jẹ́ pé lóyìnbó ló tún kó wa wo rówó sòwò bá méjì ònìjà ni wọ́n kọ méjì ní Italy òní rà tí o bá ti kọ méjì ní Italy sí méjì ní ònìjà máa ni gbogbo lẹ́yìn rẹ̀ partnership wà ẹ lè dá company lẹ̀ lórí pé owó owó nìkan iná ló fi partnership yẹn owó ló fi partnership yẹn alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ onáà ní sẹ́ríkàtú mọ̀fáwábọ̀ sẹ́ríkàtú mọ̀fáwábọ̀ òun náà ni partnership pé mo falẹ̀ ọ lọ́wọ́ partnership mo falẹ̀ ọ lọ́wọ́ àfọ̀ ọ̀sán nínú tíra yìí eléyìí tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà òun náà ni kẹ́nìkọ̀ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n jọ da òwò yìí pọ̀ kó fún ẹnìkejì rẹ̀ lẹ́tọ̀ọ́ wọ́n máa rà wọ́n máa tà wọ́n máa fi háyà ó nu ọmọ háyà kankan pẹ̀lú owó tọ́jú àwọn pọ̀ òun bẹ́ńbẹ́ abóhùn sí bẹ́ẹ̀. wọ́n ní pé àjọṣepọ̀ ọmọ fàálẹ̀ ọlọ́wọ́ tọwọ́tò mọ fa gbogbo ẹ̀ lé ọlọ́wọ́ tó bá rí kọ́yẹ ká ra nǹkan kan rà á ebi owó ń bẹ́ńlẹ̀ tọ́ba sì rí pé bá a ti ṣe náà alẹ́ tà bẹ́ẹ̀ tà á tó bá rí i pé ibi tí wọn bùkátà tá háyà kankan háyà rẹ̀ ó sì ń bùkátà káwọn náà fi kankan háyà fi háyà ní ẹni pé mo ti fà á lé ọlọ́wọ́ náà fà á lé mi lọ́wọ́ ìlọ́fà náà fi pè é mo fà á àyífọwọ́pọ̀ mo ti fà ọlọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì wọ́n pè ní sẹ́ríkẹ́tù ìnáàn sẹ́ríkẹ́tù ìnáàn. عيني يوضح تسرى قلنا فان صديق على الدنيا وتجوز الشركة بالأموال وليس كيدينو صافاوي وان سنين الشريعة شركة عينان وناني جدد وقوف إليس من سفلو دنانير والدراهم نيرا أن تبو ìkíní kejì wọn kówó kalẹ̀ eléyìí ọ̀tọ̀ kájọ dòwò pọ̀ lórí ká kówó kalẹ̀ àwọn méjèèjì kówó kalẹ̀ kò sí ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ nípa pé tó bá kówó lẹ kó kalẹ̀ ẹ lè ṣe. àbí tó bá ṣe ń jẹ ní kálukú kó kalẹ̀ ọ̀pọ̀ àpò àgbàdo ọgọ́rùn-ún kalẹ̀ ọ̀nà ọ̀pọ̀ ọgọ́rùn-ún kalẹ̀ kájọ máa tà á tọ́ba jẹ́ pé irú àgbàdo tí wọ́n kó wá lò náà kó wá funfun tiẹ̀ funfun tiẹ̀ aláwọ̀ yeye ń tiẹ̀ aláwọ̀ yeye ń tiẹ̀ kò sí wàhálà ń bẹ̀ tiẹ̀ ti yọ kòkòrò tiẹ̀ náà ti yọ kòkòrò kò sí wàhálà ń bẹ̀ àmọ́ tiẹ̀ ti yọ kòkòrò tiẹ̀ ò yọ kòkòrò wàhálà wà ń bẹ̀. ìwọ pẹ́ wà funfun wa ẹnìkan pẹ́ wà pupa wa ọwọ́ alẹ́ ẹsì tún ní funfun kan dáa funfun kan ọ̀dà wọ́n pé funfun tí ọ̀dà wa òwúwọ́ pé funfun tó dáa wa pọ̀tọ́. ẹlẹ́wà kan pupa olóyin ọ̀kan kúmá bóun ṣúgà lẹ́ ń lẹ́ẹ̀mà bóòlù olóyin ṣe jọ ṣúgà ọ̀jọ̀ra wọn torí délé oríṣi kan náà lẹ́jọ̀ pọ̀. lófin ìgbà tó wá sí ńgbà tẹjọ bá owó yẹn pọ̀ ẹni àìlẹ ayẹyẹkú nàrẹpọ bẹyìn náà hó máa bí kọtìrì máa àkọrọjọ kúlò wá àhìdì tẹ́lá sọ pé èrè tá a jẹ o tá a bá jẹ yóò jẹ òbí wọn iye tí kálukú mu wa tẹ́lá kó wọlé àjọta àpọ̀tá mi ṣe business èrè wa dé ẹnìkan kó six hundred thousand wá ẹnìkan kó four hundred thousand wá gbogbo ẹjọ́ one million èrè táwọn ẹjọ́ lórí one million ọjà sí one hundred thousand naira bàbá tó kó six hundred thousand naira wá ó ló lò wọ́n gbà sixty thousand ẹni tó kó four hundred thousand kalẹ̀ ńkọ́ ó ló lò gbà forty thousand àmọ́ wàá rán rí ìfọ́sí ló ń kó kalẹ̀ àjọ fún dọ́gba ní o fọ́ ọmọ kálukú ojú jẹ́ والعمل عليهما بقدر ما شرطا من الربح لكل واحد بكنا àwọn méjèèjì náà wọ́n tún jọ ṣiṣẹ́ ẹ̀ ṣùgbọ́n lókè wọn tí kálukú bá lò wọ́n gbà nínú èrè. ẹnìkan ní ìdákanu mẹ́ta ìṣiṣẹ́ gbà ajẹ́pẹ́ ìdákanu mẹ́ta sẹ́nìwòsù. ẹnìkan ní ìdá méjì nínú mẹ́ta èrè ló wọ́n gbà ajẹ́pẹ́ ìdá méjì nínú ìsẹ́nìwòsù wọ́n ti ń yàtọ̀ sí sẹ́ríkẹ́tìlì abdan torí sẹ́ríkẹ́tìlì abdan wọ́n jọ dowó pọ̀ wọ́n ti jọ da abẹ́ pọ̀ ibi kan náà wọ́n ti jọ máa ṣiṣẹ́ tó àbí kó sì tẹ wọ́n sì gbọ́dọ̀ dé oríṣi kan náà òṣùgbọ́n léyìí báyọ̀ yàtọ̀ nípa pé iye tí kálukú bá mú wa ẹ má jìjọ ṣiṣẹ́ tẹ́ bá jèrè iye tí kálukú bá fẹ́ gbà nínú èrè iye iṣẹ́ tí ó ṣe. wàlẹ́ ayọ̀jọ́ أن يختلف رأس المال ويستويا في الربح ọ̀tọ́kì etí kálukú mọ́ ọ́ yàtọ̀ síra wọn o wọ́n wá jọ gba ìrètá náà kọ̀tọ́ o ìyẹn jẹ́nu o ilé ìjọba jáde oṣù lónìí. táàbù tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé oríṣi kẹta òun náà ni alqirad alqirad yẹn òun náà la fi ń pè ní almudaraba ilé ìtòsí pé àlàyé nípa rẹ̀ ọ pàtàkì pé ká mà nítorí yàtọ̀ àkókò lọ sí báńkì rìbá àlàyé sí báńkì rìbá ń ṣe fún wa oníkọ́ àkó báwọn <coughs> àwọn bá wa fowó ṣòwò ni nítorí di eléyìí báyìí bàtà àwọn sì ti ṣòwò táwọn jèrè mbẹ àwọn fáwa náà nípìn nínú èrè yìí àwọn náà mú nínú èrè yìí. bẹ́ẹ̀ náà ti mọ̀ ẹ́ pé èèyàn ọ̀sàlè máa báyọ̀ fowó tó wò kó sì máa jèrè kọ́ máa dá jẹ. tontorí ẹ̀ àwọn bá wa fowó yẹ sòwò àwọn sì ń fún wa lérè. tí wọ́n á lọ burú mbẹ̀ tẹ wá ní ọwọ́ on islamic. torí wọ́n sọ ní mọ̀dọ́rábà náà ẹnìkan kó wá ẹnìkan fi ṣiṣẹ́. èlé jẹ́ bá jẹ jẹ wọ́n jọ fún ìjọba ti kò sí. báńkì náà sì nígbà tí wọn náà kó wá tó kó fáwọn àwọn ti láyé ọ owó tó kó wáyé o àmọ́ gba ten percent lórí rẹ̀ lọ́dọọdún twenty percent àbí thirty percent ó sì fi ọlọ́run òfin kówó sọ́dọ̀ àwọn. èyí náà ni yìí ni àbí sọ náà yí gidigidi àti irọ́ tí wọ́n ń sọ ní báńkì táwọn rò pé mudaraba àmà máa yàtọ̀ tó wà láàrin insha Allah nínú ìdánilẹ́kọ̀ọ́ àti bọ̀ ọlọ́run kò fún wa ní àgbọ̀ ètò péye nínú ẹ̀sùn wa wọ́n ràn wá lọ́wọ́ lórí àti máa fà wọn tá à ń gbọ́ létí wa o sì wọ́n ní àwíjàre fẹ́ni tó gbé àti ẹni tó ọmọ tó ní balẹ̀ jọ fẹ́ni kọ̀ọ̀kan nínú wa subhanahu wa ta'ala أشهد أن لا إله إلا أنت أستغفرك

ọjọ́ ìjọ ọjọ́ ìjọ ìyàwó bí mẹ́rin ẹ̀kọ́ ni nígbà tó wáyá ẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì rẹ̀ ó mú wọlé ju adìẹ wa ẹni tó wá ń dúró ti ṣọ́ọ̀ṣì rẹ̀ wá sọ pé òun máa máa gba òun àwọn gbọdọ̀ jọ tí ó lọ́gbà mọ́ ìjà ní ṣàwárí àwọn èèyàn wá bá wọn dájú wọn wá sọ pé ìlú tí ìdílé bá ti pa pàṣẹ kéde ìlú wa pa òun náà ló máa máa gbà ìdílé ọkùnrin tí ń ṣe áàtì ẹ̀rọ ọdẹ tó dá àwọn ọkùnrin ìjẹ́ onídàájọ́ náà sọ pé. alhamdulilayi àwọn tí wọn ń sàṣọ Kampala tí wọn lọ kó bíi fifty thousand naira fún wa bí wọn fi kún owó sẹ́tún wọn kí n tí wọn máa ọ̀pọ̀ tuntun tẹ́lẹ̀ lọ táwọn fi jọjọ pé àwọn jọ dòwò pọ̀ ìjẹ́ tí wọ́n bá sọ pé àwọn máa fún yàn lórí owó èèyàn ní ten percent owó yẹn lóṣooṣù fifty thousand ten percent rẹ̀ jẹ́ five thousand lóṣooṣù lórí ìdáhùn ìjọba ti fi fẹ́ pọ̀ sí bẹ́ẹ̀ ni ìdáhùn ọmọ fún ọmọ pọ̀ sí máa ń ṣe ń dẹ yóò máa dẹ sọtọ lábẹ́ òfin ọlọ pọtọ torí rìbá nìyẹn rìbá nìyẹn wọn àyè wà tó fi fifty thousand naira pamọ́ sí báńkì tí wọ́n fọ́n five thousand lóṣù náà lélẹ̀ lórí owó bẹ́ẹ̀ lè ṣe ó ti lè dọ́gba onígbẹ́ni ìsìn lówó owó ni wọ́n fún ìwọ ọba wọn ṣiṣẹ́ ẹni tó bá sì fún yàn lówó tí ọba yàn kópa nínú iṣẹ́ <coughs> tó sì ní kí wọ́n máa fowó yàn ṣiṣẹ́ mọ̀bọ́ rábà ni wọ́n ń pèlè yẹn tó bá jẹ́ mọ̀bọ́ rábà ẹ̀jọ̀ sọ yóò kùnà oṣooṣù lẹ́gbàá máa ṣírò rẹ ni àbọ̀dọ̀ ọdún àbọ̀sù mẹ́fà mẹ́fà ẹ̀ máa ẹ̀ ló pàtó lèrè tó fi lé lórí owó tèmi o àwọn àti wàá sọ kó tó di pa àgbèrè rárá báwo láti ṣe máa pín èrè bá máa pín ní dájúdájú ni àbá máa pín ní ìdá méjì sí ìdá kan àbí ìdá méjì sí mẹ́ta ẹ̀rọ àti ṣe fẹ́ sí. tó àti ìmọ̀. kí ni ọ̀jẹ̀ ti kálukú ńgbà tá a ti jèrè ńgbà tá a bá wá jèrè gbaná la máa kí ni ìdajì ìdajì tí kálukú ọgbà kí ni méjì sí kan ọgbà tí eléyìí ọgbà tí eléyìí náà ọgbà fún five thousand lóṣooṣù rí ni. àwọn yẹn ti máa ń ṣe nàìjíríà yìí pọ̀ torí àwọn máa ń wò fún àwọn sọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn ò lè gbówó lé kódà àwọn ọmọ arú òwò tí yẹn lè fowó sí àwọn òṣìṣẹ́ owó àwọn ẹ sì máa pariwo pé owó ni nǹkan yẹn ti gbèrú báyìí kódà èmi lówó owó nù máa fi o òun náà wàá nímọ̀ lọ sí ti pé bẹ́ẹ̀ bá tá a bá jèrè lórí owó tèmi yìí o ẹ á máa pín ní dàjìdàjì èrè rẹ̀ àbí ní ọmọ kó méjì ẹ̀yọ́ máa kó kàn wọ́n ní sọ síbẹ̀ fún ti gbowó tà gbowó náà sọ pé pẹ̀lú ògbọ́ ọlọ́run lóṣooṣù àwọn ọmọ fún alẹ́gbẹ̀rún márùn márùn yàtọ̀ sójú owó rẹ̀ wọ́n máa gbẹgbẹ̀rún márùn márùn gẹ́gẹ́ bí èrè èrè rí báàgì jù ẹ dàbí ìgbà tó yá owó lọ́wọ́ yín tí wọ́n ń san èlé lórí rẹ̀ lóṣooṣù haram ní lábẹ́ òfin ọ̀nà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ fifty thousand sẹ́yìn fún Kampala nígbà tó tún bá pé àbíjá tó máa pé wọ́n wo iye òwò táwọn ti fi fifty yẹn sí yàtọ̀ táwọn ti fi ṣe iye táwọn ti fi pa iye èrè táwọn ti fi jẹ́ ẹ̀ wọ́n wàá sọ yìí rẹ̀ wọ́n wàá pín bẹ́ẹ̀ bá ṣe fẹ́nu kò sí. ó túmọ̀ sí wípé agbọ́dọ̀ jẹ́ ẹni tó ti fọkàn tán kátó lè jọ dá òwò pọ̀. òṣùgbọ́n níbí báyìí oríṣiríṣi ìyànjẹ ló wà nàìjíríà wa àbí láyé gan-an ẹni tó gbọ́n hundred thousand fún wọn làwọn mọ̀ṣúra ajílẹ̀ ọjà ajílẹ̀ sì yá pàápàá jùlọ àwọn bá di pé òjò fẹ́ bẹ̀rẹ̀ sí ní rọ̀ àwọn àjọ ń bùkátà rẹ̀ tọ wọn á gbọ́ hundred thousand lọ́dọ̀ rẹ̀ wọn á lọ́jà yẹn yá ìgbà tí ó tó di oṣù méjì sígbà tí wọ́n gbọ́ hundred thousand fún wa wọ́n á kó forty thousand ránṣẹ́ sí ọ́pítọ̀ èrè owó ti ẹ̀yìn àwọn tí ẹ̀sọ́ yìí pé àwọn fẹ́ sànù rẹ ni torí pé irú rẹ̀ ń bùkátà nù àwọn táwọn gbowó lọ́dọ̀ rẹ̀ alhamdulillah àwọn àwọn àwọn iye ta yọ káwọn wá gbowó rẹ káàkiri máa táyìrì láàké báwo bá mm, mm, mm. gbogbo èrè tó bá gorí ẹ àwọn fẹ́ ràn ọ́ lọ́nà gbogbo èrè tó bá gorí owó rẹ ọgbà gbogbo bá ti gbòjú owó rẹ ọmọ gbà wọ́n bá kó ogójì ẹgbẹ̀rún náà ṣẹ̀ṣẹ̀ pé èrè hundred thousand ní láàrin oṣù méjì lẹ́yìn náà pé wọ́n ń jẹ́ ọ̀nì ẹni tó ń pé èrè forty thousand wá fún láàrin oṣù méjì wọ́n sì ní sẹ́ ẹtì yọ dúró náà aláwọ̀ ọ̀fẹ́ yọ ọ̀fẹ́ sábẹ̀ fẹ́ sọ̀rọ̀ pé wọ́n bá ní one million bá gbé kalẹ̀ tó sọ wá gbé one million kalẹ̀ ajẹ́ pé four hundred thousand lọ bá gbà láàrin oṣù méjì ojú kòkòrò wa mú ọ ó fi lọ kó gbogbo sílé jáde bóòsì kó jáde wọ́n á máa sọ fún ọ pé bísí náà ti lọ déédéé oṣù mẹ́fà ti pé wọn fún ọgọ́bọ̀ mọ́ ọ̀rẹ́ bísíǹsì lọ nídìí ẹgbẹ́ ọ̀kọ̀ balẹ̀ afẹ́ kó gbogbo irin fún ọ̀tún lẹ́ẹ̀kan náà ni. wọn kà gbé lẹ́gbẹ́ ah, àwọn custom wọn mú tó làwọn ajílẹ̀ wa a custom mú ajílẹ̀ kí ló dé gbàǹjo wọn pè bọ́sí kọ̀ọ̀kọ̀ yẹn wọ́n pè àti ẹ̀yẹ́ mi fún wa wọ́n bá a sọ fún ọ pé àti eré àtọ́jú owó gbogbo ẹ̀sìn ra nínú lórí bá nu owó rẹ̀ forty thousand ẹ fọ ọwọ́ nu lórí yòókù irú eléyìí pọ̀ bàjẹ́ láwùjọ yìí náà nìjọba ọlọ́dà kọ́ sàánù wa kọ́ máa là wá lọ́yẹ̀ kó jẹ́ agbọ́n ẹni tí a bá fẹ́ ṣe wọ́n máa ń sọ jù lọ náà ẹni tó fẹ́ ṣe ọ yóò gbọ́n jù ọ lọ náà àbíkọ́ lọ́wọ́ sàánù yìí ẹlẹ́ẹ̀kejì ẹ á sọ pé àwọn méjì jọ dòwò pọ̀ èyí ti sẹ́kàn náà wọ́n ṣe àmúṣúmọ́ra wọn ẹnìkan ń ṣe èyí tó jẹ́ sọ́fúwẹ̀ èyí tó wẹ́jù ẹnìkan ń ṣe èyí tó ṣe gbogbo gbogbo ẹ̀rú kalaba kalaba gbogbo ẹ̀ lánàá bí bá pé kéèsì sẹ́ẹ̀sì lójú máa dé fa eléyìí ẹ̀ṣúpọ̀ ẹ̀ṣúpọ̀ nípa wẹ́wẹ́wẹ́ ẹ̀ṣúpọ̀ abẹ́lẹ́ yìí yọ lọ sí kọ̀mpútà gbé sí ni. tọ́ wọ́n á ní àwọn tí wọ́n ń fi kọ̀mpútà gbé sí ni káwọn ọmọ wọnú íńtánẹ́ẹ̀tì káwọn ọmọ wọnú kínní wípé tí ẹ bẹ́ẹ̀ dàbí ìgbà tó gbé pẹ́ẹ́lí ju bàbá tó ti bó sì dé lọ. ó ti wá fura ìgbésẹ̀ olóko jù káwọn á jọ dòwò pọ̀ ẹnìkan ni wọ́n máa jẹ òwúgbọ̀n ẹnìkan máa jẹ. wọ́n á ní ẹgbẹ́ wa lọ ẹni tí wọ́n ti tún dàrú tún dàrú kò sí tuntun dàrú tó bá ti sọ ike tí ẹ bá ti jọ dà pọ̀ ẹ gbọ́dọ̀ yá ilé ìjọ ló ti jẹ́ mbẹ́. nígbà tá a kàn lè wò ní pé títẹ̀ tí ẹ bá pọ̀ tuntun ẹ̀ lọ títẹ̀ rẹ ti ṣe rí lèrè lórí. mọ̀tò wá sí bákan náà níṣẹ́ yín bá rí ó jẹ́ pé ìnáà lẹ́jọ́ fún yín dá gbogbo ẹ̀ lẹ̀ èrè kan náà lẹ́jọ́ máa bà ẹlẹ́jọ́ fowó dálẹ̀ títẹ̀tì ẹ̀ pọ̀ jíjẹ lọ títẹ̀ rẹ bá ti rí lèrè lórí òdì láǹfọ̀rọ̀ wọn wọn là Thank you gbọ́bù láti nílùú dára fún mi wáyé. wọ́n ní tí ẹ̀ bá owó tó lówó rì tí ẹ̀ bá rí rí bíi two million. two million dákun lówó rì. torí ọlọ́run ti kí ọlọ́kọ̀ bá àfàlùbáríkà tó wọ ni owó wọn yẹn kan di nọ́mbà yìí wọ́n wà tó bá kó jẹlẹ bá ń fọ́ mọ́mbẹ́ lójoojúmọ́ yọ yí àìlẹ́nu <laughs> ọwọ́ tó fi máa yọ gẹ́ẹ̀rẹ̀ tó wọ́n á ń dábàá rí bí two million yìí bó o láti torí ibi tí nàìjíríà ń lọ yìí ó ti débẹ̀ elégéré rẹ̀ lọ ó ti débi sí lọ ó ti yẹ pé nàìjíríà corruption pọ̀ kò sí sóòtọ́ rárá. torí ẹnìkan òsì tó lè fọwọ́ pé àfẹ́ni rí ló ń tẹ́ ti fowó dá o owó bá dá yín pọ̀ ọ̀pọ̀lọpọ̀ dá sí lẹ́ni rí tọ́lá ẹ̀ máa fọ̀bẹ́ wá káàdì tẹ́sí. <laughs> wọ́n á rí yàtọ̀ síbi seventy eight thousand kẹ́tọ́ rí ẹlẹ́gbẹ́mẹ́ta ẹ̀dá gbé lọ sájú létí títí àwọn arísú mílíọ̀nù náà ìdájílétí làwọn lọ ní àbíbáwò rẹ́rù ibòmí ń bá wọn náà wá gbé lọ ọbẹ̀ wọ́n lè mú wọ́n lè mú yàmọ́lẹ̀ mbẹ́ alákùnlé ha gbogbo oúnjẹ bá rí i lábẹ́ òfin ọlọ ẹ fi wọ́lọ̀ lágbàdo jẹ́ sí rí i fọ́dún kan. Báyìí bá wọn o ẹnìkan bá sọ nǹkan nù láàrin yìí o ó pe nọ́mbà yìí ẹnìkan bá sọ nǹkan kan nù ẹnìkan bá sọ wá sọ tó mílíọ̀nù kó ara yín mú <laughs> so ẹnìkan bá sọ nǹkan kan nù láàrin yìí ó pe nọ́mbà yìí ẹnìkan sọ ẹ wọ́n rí i pé adìẹ bọ́mú lọ́mọ ẹjọ́ àwọn wa títí àwọn orí adìẹ pọ́ adìẹ pọ́ làwọn. so títí sẹ́ẹ̀tì rẹ̀ tó sólò sọ̀wọ́ nù ẹ wàá bi léèrè wípé inú àpamọ́wọ́ wo ìlówó yẹn wà nígbà tó sọ yọ sọ pé àpamọ́ báyìí báyìí báyìí báyìí tó kọ rẹ̀ nínú kọ́lọ̀ rẹ̀ okùn wo wọ́n zipu ni ṣé èsì máa yọ gẹ̀rẹ̀ rẹ̀ àbí èsì máa lọ gàgàgà tẹ́ẹ̀fì mà ọ̀sà sọ gbogbo ẹ̀ tọ́sà ṣe déédéé pọ̀ lónìí ẹgbò rẹ̀ tẹ́lá fi wẹ́lọ̀ bẹ́ẹ̀ fọ́dún kan lẹ́nìkan ọ̀bá pọ̀ lónìí àbí gbogbo ẹni tí sọ pọ̀ lónìí ọ̀hún àgbágbárí wọn fẹ́ẹ́ fi gbà á wọn ò sọ owó nù ṣèlú àwọn ẹlẹ́yìn ẹ̀yọ́ nígbà tẹ́ sọ ẹ̀rọ bí kí lọ́ sọnù lọ́wọ́ sí iná rí torí tí ẹ̀rọ ti lọ sẹnu póró gbogbo wò láàárín ẹ̀ à tẹ̀ bá eré ìjẹ̀bù tó jẹ́ mẹ́rin tọ́dún kaba pété nìkan kílébẹ̀ òdìtì yín nù lábẹ́ fún ọ̀nà eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹnjọ́ arúgbó e, tó gbé lọ fún lè rẹ́díò wọ́n gbé lọ fún lè rẹ́díò tó wáyé kó fún ọlọ́ọ̀ tó bá òfin ọlọ́ọ̀ là á sàlàyé sẹ̀rẹ̀ islam ọba àwọn míì wọn ò pọ̀ ní kò síbi dájú fẹ́ẹ́ rálá yìí kankan tí wọ́n wọ́n ti ra wọn. sọ̀rọ̀ á gbé àwọn míì ní ìtàgbé lọ́lé rẹ́díò bẹ́ẹ̀ kọ́ múlé rẹ́díò bá èsì kọ́ múlé rẹ́díò ṣùgbọ́n ẹni tó rí òórùn ìgbé bọ́yá ibi tó súnmọ́ kó lówó ti rówó rẹ̀ nu. nítorí pé sọ́ọ́ máa ń kéde ojoojúmọ́ bó tilẹ̀ jẹ́ pé àṣìṣe ti wọ ọbẹ̀ tó pọ̀ à ah, gbogbo wọn lè lọ sílẹ̀ mẹ́ wọn kọ́ àwọn làwọn lówó òun bẹ́ẹ̀ máa wo nǹkan bẹ́ẹ̀ owó mọ́ngò táwọn lọ tà lẹ́kọ̀ọ́ ni so ẹlòmíràn gbé owó òbí táwọn akó aláṣìṣà gáàmù ni gbogbo oríṣiríṣi rọ torí àwọn ẹja akọ pé nǹkan báyìí láàárín e ambọ̀tìbọ̀tì fẹ́ sọ yìí rẹ̀ eléyìí táwọn ẹrù tó fi lọ gbé fún lórí rẹ́díò ilé rẹ́díò náà sì rò pé inú àwọn èèyàn tó rí irú owó bẹ́ẹ̀ owó kankan kéré o owó tí wọ́n á ti sèyàn kò kéré o ìwọ́n lè lù yàn pa torí náírà mẹ́wàá o ìwọ lọ́la ìṣe bá bọ́ sọ́wọ́ tó mẹ̀kúnnù kan lọ sọ́nù tó fẹ́ fi ra gàrí mu <laughs> ṣé ìwọ́n á jàgbá mẹ́lọ́ à ìjọba mú ibi ìjọba bá náà ní lára ẹni náà torí ẹ̀ owó kankan kéré àwọn ẹlẹ́dùn náà wọ́n á rò pé ah. àwùjọ wo ṣe tó wo ṣe tó tó gbogbo ti ya gbé wuli báyìí ẹ pé àwọn sẹ́sì fún aṣẹ́kù báyìí táwọn sì ń jẹ́ pé tó orí wọn lọ gbé hàn à irú àwọn ilé ìwọ̀n yẹn kí wọ́n ṣàfihàn wọn láwùjọ àwọn náà bá fi di ilé ojúlé ọba láti sàmì ike àwọn èèyàn àwọn èèyàn rí kò burú títí débi rí mọ́ nǹkan yẹn náà nǹkan tó àwọn èèyàn náà tó bá fẹ́ sòtọ́ fún ọmọ pé èsì wọn nìkan àwọn tí ń sọ náà wà torí pẹ́lú mi ọ̀sà dídé èèyàn bu àfi nítorí ìgbàgbọ́ pé ta ló tún ṣe rere mọ́ ẹ ṣàfihàn àwọn èèyàn rẹ náà tó wà wọ́n sì ní ẹni tó rówó èyí ó ní mélòó ti ń bẹ lára àkàrà tá a kọ́ ẹgbẹ́ sẹ́ni tí ó kí ló lè bọ́ọ̀lù bẹ́ẹ̀ náà two million ilé lè gbọ́n bùkátà tirẹ̀ wàláì ni o bá ní bùkátà twenty million náà àwọn àjọ ẹ̀ gbówó ṣe rí ni torí ló jẹ́ kí gbogbo apáta lọ́lọ́mbò láti rí àfẹjọba wá wàhálà àti ẹ̀ ti wá wàhálà ọwọ́ wọn bá tó yẹn ní kò ní tó yẹn mà tuntun jẹ́ mẹ́ e, ẹ bá mọ̀ fẹ́ àmọ́tẹ́yìn bá ti mara ẹ̀ bíà èmi èmi kan ọ̀gbọ́n ara mi gbọ́ má gbé o ẹtí ọba ti gba ara rẹ̀ fọ́ má gbowó lówó torí kó súnmọ́ kọ́ jẹ́ owó lówó ó ti bá lẹ́jọ́ fún yẹn. iná ẹlẹ́nìkan ń dé òun ń lọ àṣùbà tó wọn á rí bíi five million yìí lọ́nà ó lọ́ wọn kọ́kọ́ tún sá padà á lé ni òun ó gbé padà á lé tó wọn á dé mẹ́sì táwọn parí sọ̀lá tó fàjẹ́ tí ẹni tó lówó á bú sẹ́kún ẹ̀dọ́pẹ̀ yìí yàn ọ́ ẹ̀bà mọ́ ẹ̀yìn ọ́ máa ṣe ìyá ìyá ọlọ́run ṣe rírí ìyá <laughs> ẹni tó lè wà dára gidi pé òun àti kò ló ń gbé láéláé bọ́ọ̀bá ṣe bẹ́ẹ̀ polówó olówó ẹ̀rọ tí ìjọ tí ó sì wọ́n náà torí pé sílẹ̀ àìsí lórí mi ẹni tí àdáwò bá lónìí kọ́mọ̀sì para jẹ́ dínà torí bá dáwọ́ ojú kí ọ̀hún ìdùnnú sì ń bọ̀ inna ma'al usri yusra. ìwọ ní ẹ̀sọ́ sì rí kí àdáwọ̀ sẹ̀nìkan mọ́ yọ o oníkẹ́kẹ́ ní tó dé láàárín o àmẹ́ni ti tẹ̀ ń bọ̀. pẹ̀ntorí ẹ̀ àwọn ẹni tí wọn bá tẹ́ lókè pẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ti ti ẹni àánú sí wọn náà jọ kàn títí ẹ náà bá a sọnù ọlọ́run ti ẹni àánú sí ọ ó ti máa sùn kọ́ọ̀lù wọn pé nílẹ̀ wa nǹkan báyìí báyìí ni sẹ́ẹ̀lì sàlàyé sọ́wọ́ àmì ọ̀gá bàbá ẹ̀mí abáyé rí. wọ́n sọ akíkú ọ̀nà bá ti rí sẹ́ni kan ó gbé mi bóyá ten thousand ni yóò gbé bóyá ten million náà sọ̀nù lọ́wọ́ ṣe fún òní kan. ilé ìjọ ló ti jẹ. Sọ fún sọ fún ọ fún ọ̀pọ̀. Ẹni ọgbọ́n ni a ti sọ ní ìgbìyànjú ọ̀sẹ̀ fún ọlọ́gbà ọ̀sẹ̀ tó náà. Ìgbọ́n ni a ti sọ ní gbogbo wa tó ń jà sí àwọn tó wà ní gbogbo wa tó ń ta àtúntà sí orúkọ ẹ̀yìn. Bákan náà ni ọgbà ọ̀sẹ̀ tó náà ní ọ̀sẹ̀ ní ilé ìpàdé nǹkan bá tó fún mi nípa ọgbà ọ̀sẹ̀ fún ọ̀sẹ̀ nítorí àti nítorí ìpínlẹ̀ náà. Tó ń bá ọmọdé yìí ẹni tó bá fẹ́ wọ́n ti sọ̀rọ̀ sí àwọn ọmọ ìjọba tó ké ìnáwó ìfọ̀rọ̀ ní tóní ìmọ̀ní sáré ìfọ̀rọ̀ ní sáré ìfọ̀rọ̀ yìí kí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ kì í ṣe ìjọba ìfọ̀rọ̀ ní wọn máa tó kúrò ní ìjọba tó wọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ pé káfíń ìfọwọ́ tún wọn ti ké pé báwo ni wọ́n ti bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ ló fún wọn ti wọ́n mọ̀ tó náà ti àwọn ìdè tó ti kúrò ní ìjọba tó wọ̀ àti ẹni wọ́n ti parí nìyẹn náà lẹ́pọ̀ ti kú òwò wọn tó bá yọ dàpọ̀ alàyè àtòkú ìdówó pọ̀ alàyè àdàlàyè ìdówó pọ̀ owó tiẹ̀ ti dówó lówó ẹni tó bá fẹ́ láti tún bẹ́ni tí ń bẹ láàyè náà méjèèjì dòwò pọ̀ onímọ̀wò tiẹ̀ nínú àwọn ọmọ rẹ̀ àbá àmọ̀lẹ́bí rẹ̀ onímọ̀wò tiẹ̀ ní ìṣù tó fi bá dòwò yẹn pọ̀ àbíkọ́jọ́ pé owó bàbá wọn ó fi dòwò pọ̀ pẹ̀lú eléyẹn lọ́kàn fúnfún lógún tí ọ̀jẹ̀ kọ̀ wá wò wípé kí èrò yẹn kọ́ tó pin pẹ̀lú ikú bàbá àwọn wọ́n fẹ́ kọ́ tẹ̀síwájú wọ́n ti lẹ́sẹ̀ pa agreement mi. ẹni tí wọ́n ń gbàràn lọ́wọ́ fún yẹn gbàrà ti ṣèwádìí báwọn kò túmọ̀ sí pé bóyá wa ti ọlọ́pẹ́tọ́ oníkàlùkù anáfẹ́kọ́ lọ́wọ́ ràn lọ́wọ́ yìí ti pààrọ̀ ni wọ́n bá wí ẹ̀hẹ́n àgbọ̀tà wa náà lè tó lè torí yẹn pàtàkì a lè mẹ́ni tó lè ṣèrànlọ́wọ́ nínú àwọn olówó tó láàánú tí wọ́n máa fowó sànù ẹni tí ń bùkátà tó a lè ṣàlàyé fún wa wọn máa béèrè pé ni kù yẹn pàtàkì ṣe pé pàtàkì tuntun pè gbọ̀ba ya táwọn èèyàn kọ́ lẹ̀. èyí ṣe ní ìsinmi ni ẹ̀sìn rere kò túmọ̀ sí pé ìwọ wọn ni òṣè ọ̀gbà ẹ̀ ṣe ìsàmánisẹ́ ni ní wọn náà ní. because ìwọ tó o bá fi ẹnu ní ìwádìí kó ṣe rere wọn náà gba awúládà rẹ lọ́dọ̀ ọ̀nà. ẹnu pé àwọn olówó àwọn ìwádìí ìdánilẹ́kọ̀ọ́ báyìí àwọn ìwádìí mọ̀lẹ́kà làwọn ti gbẹ́sì yìí tán. so àmọ́ wọ́n mọ̀ wọ́n ọmọdé tí wọ́n wọ́n gbọ́ sí ọmọlé wọn wọ́n lọ fún ọ pé ah rẹ̀ kẹ́mọ̀ sí ní ìdánilẹ́kọ̀ọ́ lánàá gbọ́ ẹni báyìí báyìí bùkátà ìrànlọ́wọ́ kọ́nà rẹ̀ fún mi o rẹ̀ dábàá sanwó sí torí mú lè eléyìí wọ́n tó wá jẹ́ pé àdáálò alẹ́ xẹ́rí tẹ̀fà àìrí ẹjọ́ tọ́ka sí rere fẹ́nìkan láti ṣe lọ́dọ̀ ọlọ́ ọ dàbí ẹni tó ṣe kéde tó ṣe rere náà nà. Thank you. tọ́lá ní kọ̀tọ́kádówó pọ̀ pẹ̀lú ẹrú tó bá jẹ́ pé ọmọdé ní kọ́ tọ́ba dé yóò ti bàlágà tó lówó owó yìí ti pọ̀ òsùnmọ́gbọ́n ọ̀sẹ̀ ṣe tí òbí ní parun mú lọ́wọ́ tọ́tọ́ pé tọ́mọdé yẹn wá gbé wá fún yàn bí yẹn sì jẹ́ olùsòwò bí yẹn gbowó lọ́dọ̀ ọmọ bẹ́ẹ̀ ni màá torí pé ọmọdé ti bàlágà ẹsẹ̀ lẹ́sẹ̀ bàbá rẹ̀ ti kú ẹnu kọ́ ọmọ òrùka lélẹ̀ yẹn ọmọ òrùka tá a bá sì ràn lọ́wọ́ àgbàlagbà tó pọ̀ lọ́dọọlọ. káwa tọ́jú owó rẹ̀ kíkà kan ọmọ bàjẹ́ ọmọ bàjẹ́ rún ìjọba rẹ̀ torí di eléyìí irú eléyìí tá a bá ràn lọ́wọ́ sọ́dọ̀ aláṣẹ. lópin ìgbà tí ìdájọ́ kọ́ lọ jíwò lópin ìgbà tí ìdájọ́ sì jọ́ máa tí ọmọ bó la fowó sí tí èso pò ní dídìrín kò sí tó burú bẹ́ẹ̀. mọ́tòmọ́ yẹn bá lálá mójútó pàtó òsì bàbá rẹ̀ ọlọ́lá mójútó alámòjútó ẹ̀jọ̀ ọmọ yìí ọmọ yìí o ó pé ó báyìí báyìí wá o pé bá máa bọ̀ fi sòwò kẹ́ ẹ̀ mà sí torí pé ikú bẹ̀ àsìkò tẹ́lẹ̀ bá sì máa fún ní ìjọba jẹ́ èrè tiẹ̀ ní ìtẹnu yín bá jọ kò lé lórí alámòjútó rẹ̀ gbọ́dọ̀ wà bẹ̀ ìtẹnu yín bá jọ kò lé lórí alámòjútó náà ó dépò ọmọ náà ó dépò ọgbà sílẹ̀ ìjọba. ẹ wá ní bí àìwá lówó kan ìyàwó dájọ ó pàjọ owó akọ ọkọ ní kó wá òun láéláé òun ní kó fún ọ bẹ́ẹ̀ náà mọ̀ pé táwọn ọkọ bá gbowó lọ́dọ̀ ìyàwó àfẹnjí máa ń pààyàn náà tí àwọn bá fi lè bẹ̀rẹ̀ owó ó lè dára lé bàbá rẹ̀. Bébí oúnjẹ tó ń jẹ ti kúrò àbí tàbíọ́n rà. Ṣé máa jẹ oúnjẹ jù? À ń jẹ oúnjẹ jù. Ìlú ọlọ́lọ́sí ni kọ́ máa ṣe. Ọ̀sùn ìwà ọmọ kú sí ẹ̀ka mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ìka ni wọ́n ọlọ́mọdé wa ní ká. Hmm. Torí ẹ̀ ẹni tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ọ̀nà àrímọ́ ọlọ́pọ̀ ò ìyàwó òní ṣàdédé ti wá àgbo ti tra rẹ̀ wò ti tra rẹ̀ wò kó tọ́pọ̀ ṣe kò lè kó lásọ̀wọ́ ẹlòmíì kan dákẹ́ àwọn tí ẹlòmíì bá bọ́ sí ọ lọ́wọ́ tẹ́lẹ̀ náà àdúrà rẹ̀ nípa tó wo lówó àtúwò tiẹ̀ o kọ́lọ́sá má fi kàn mọ́ ìlú eléyẹn kíyàwó yarí náà lọ́dà wọ́n á níyàwó wá rí wọ́n wá ní òǹgbà àbúrò ọkọ̀ òǹgbọ́ eléyẹn jẹ́ owó lówó ọwọ́ á kó bá burú ọkọ̀ pé kádùúrà ọkọ ọmọ abóhùn ti sòwò ìyàwó pé ní thirty thousand fún yẹn èyí náà sì ní one hundred and fifty thousand fún yẹn fi sòwò tẹ́tẹ́ máa lọ rajà wá láti jìgáwá stage ẹ lọ rajà tó rere wá tẹ́tí ẹ bá padà já sẹ́rìn látọ̀ fún obìnrin ẹni kankan ní àríwá o one fifty làwọn sì ní lówó táàsì lónìí ẹ dúró ìrìnkẹ́ bá jẹ pàṣẹ bá ta gbogbo ọjà tán ẹ jẹ èrè eighty thousand eighty thousand yẹn á sọ ìpè one hundred and fifty thousand times eighty thousand. àti one hundred and fifty thousand one hundred and fifty thousand so one hundred and fifty thousand divided by eighty times hundred. Èsì tó wá mú jáde lè retí. Thirty thousand divided by eighty thousand times hundred. Èsì tó wá mú jáde iná lè rí tòbìnrin yẹn. Sọ eléyìí bẹ́ẹ̀ ti ṣe máa pín èrè yẹn. Wípé. èèlò lọ́jọ́ ti one hundred and fifty thousand nínú èrè èèlò ti thirty thousand nínú èrè ẹ fọbìnrin jẹ ẹ̀yin náà mọ̀ sí tí wàá jọ sọ ibi ọ̀fẹ́ máa ràn lọ́nu ẹ̀yin òní mú kankan mérè rẹ̀ gbogbo èrè rẹ̀ lẹ́kùn fún ọlọ́run yìí lọ. sọ pé a ah, inú ah, èrè rẹ̀ tàbá rí ìwọ́kọ̀dà méje mẹ́kọ̀dà kan. tọ́jọ́ ike fún àjọba mọ ìrírí rẹ̀ yẹn ẹ wà tó fún sọ́nà mẹ́ta èyàn mú kan òun mú méjì. Táwọn pa wà ó fi ní ẹni. bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ìtàn ọ̀gbọ̀n fún yín kíni tí màá kan gan òpin bọ́lọ̀ ṣe wí. tí wọn pín ìyá ìyá ìyá. lé sí bàbá sílẹ̀ fáwọn pín fáwọn ọmọ àwọn ọmọ tí agbọn títì kàn ìgbà tó ti gbé wọn fẹẹ fẹ títì gbogbo ẹnìjọba wò tí wọn ti padà lọ bá àwọn brothers and sisters wọn ìjọ yóò tún di àtúnpín o torí tiwa láàrin máa yọ kò lè dàtúnpín bíi ti wulẹ̀ òkèlè mà wọ́n ti pín wọ́n ti pín náà. ní ìsinmi fẹ́ ràn yín lọ ló ẹ máa lo yàrá ìyàwó wà ní ọkọ̀ ṣùgbọ́n kì í jẹ́ ìjọba tí bàbá kọ́ làálà àwọn màmá wọn ni wo nílé mẹ́ẹ̀mọ́ lọ́rùn ọlọ́ bẹ́ẹ̀ náà ni tó bá ṣe é pé ẹ̀yin sílé yín wà lójú ọ̀nà àtijọba wo wọn akọni kọ̀ọ̀kan yín ní ten ten million naira bẹ́ẹ̀ ni ó ṣe wọ́n pé ẹ wá o adúpẹ́fọ́lọ́ o àwọn àjọsìn owó yìí o ẹ̀rọ kẹ́yìn náà ní ti bẹ́ẹ̀ ẹ̀rọ sọ pé màtẹ́ ẹ̀gọ́ náà lọ́lọ́ ti dé wọn ọlọ́run ìsáàbùsì bóòlù bí wọ́n á fẹ́ sọ pọ́lọ̀ ìsáàbùsì ni ìsáàbùsì ọlọ́run kọ́ fún ti wọ́n wò ọlọ́run tó wá kọ́ fún wọ́n wò sí yóò sọnù ní ìfẹ́ yìí náà wọ́n la lùbáńgà wọ́n la ní jẹ́ sẹ́nìkan wò tẹ́lẹ̀ yìí sọ lọ. àmọ́ àwọn ẹni tí ẹgbẹ́jọ́ ọmọ bàbá kan náà ọmọ màmá kan náà tí ọlọ́run ní kí wọ́n fọ́ bá tiwọn ojú ní lójú fàánù. àwọn tí wọ́n tọ́ wọ́n wọ́n fi yín lẹ̀ ẹlòmíì lè gbé yàrá mẹ́ta ló kúkú pèmí tẹ́lẹ̀ wá mú kan ìmọ̀ bọ̀ ẹlòmíì náà tún ní wá mú kan ìmọ̀ bọ̀ wọn náà wá tó di pọ̀ ní méjì ni. tí wọn bá sì sọ àìmú yẹn sí o ojú ẹ̀ láàánú kọ́bọ̀ bàbá àánú kankan mẹ́yẹn yàrá mẹ́ta gùn tó mi lù. تولي إجابة الجامعة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك